báwo ni ẹ ṣe wá ń tèkè ẹ ọmọ mẹ́ta àti dádì fún ara wọn. don't let my daddy die please all the Nigerians please help us. ọ̀yà ẹ bá mi sọ orúkọ yín fáwọn ọmọ nàìjíríà. orúkọ mi ni ọládìméjì gbẹ̀ngà. kí ni àìsàn tó gbé yín dé hospital. mo ní àìsàn kíndìnrín mi kíndìnrín mi ló ní problem. bí èlò báyìí ni ẹ wá nídìí dókítà sọ pé fifteen million naira ni màá fi ṣe transplant. bí èlò lẹ́yìn gangan ti wá rí nínú ẹ̀ báyìí. bá a ṣe ń lówó òun la fi ń ṣe dialysis kò jẹ́ kí owó lè sùjọ lọ́wọ́ wa. ṣé òun ló fà á tí kùn mí yìí fi wú báyìí. ó ní torí pé àárín owó ṣe dialysis ló jẹ́ kí kùn tóbi. kí lorúkọ yín mà ọládìméjì abọ́lájí. ọládìméjì abọ́lájí. bẹ́ẹ̀ni sà. báwo lẹ̀yin ṣe jẹ́ sí wọn. ìyàwó ọládìméjì gbẹ̀ngà ni mo jẹ́. ok báwo lẹ ṣe wá ń rí owó tọ́jú ọkọ yín báyìí. à ń tọrọ káàkiri náà nítorí first stage ni ó ti kọ́kọ́ gbọ́n gbogbo iye owó tá a ní gbogbo dúkìá tá ní so but right now a kàn ń tọrọ owó káàkiri náà ni for him to do dialysis. ìgbà tí condition dádì ti wá rí báyìí báwo ni ẹ ṣe wá ń tèkè ẹ ọmọ mẹ́ta àti dádì fún ara wọn torí mo mọ̀ pé wọn ò lè ṣiṣẹ́. bẹ́ẹ̀ni kò kò rọrùn náà nǹkan tá à ń gbìyànjú jù nítorí kò sẹ́ni tí mo lè kó wọn tì àwọn ọmọ yìí náà dẹ̀ kéré so tí wọ́n bá ti dá wọn dúró hospital náà ni màá tún kó wọn gbà mí gan dọ́pọ̀ ó lè mi mo sì nílò láti tèkè dádì wọn náà so kò rọrùn fún mi ẹjọ́ ẹ ràn mí lọ́wọ́ ẹ ṣàánú mi ẹjọ school wọn gan wọn à lọ skul torí mi School skul wọn san èmi nìkan náà ni ẹ dákun ẹ ṣàánú ọmọ nàìjíríà ẹ ṣàánú mi ẹ dákun ẹjọ. ẹ jọ̀ọ́ ẹ bá mi bá ìdílé yìí ṣí ẹ fídíò yìí dọ́dọ̀ àwọn aláàánú ọlọ́run ò ní ṣe ìbànújẹ́ kàn yín o ẹ ṣe púpọ̀. Don't let my daddy die. Don't let my daddy die. Please, all the Nigerians, please help us. Ẹ bá mi pe àkáǹtì tí ọmọ àbáyé sanwó sí account number náà ni thirty two oh four nine two four two four eight ọ̀làdìmẹ́jì abọ́lájí first bank. gbogbo àwa ọmọ nàìjíríà nílé lóko lẹ́yìn odi ẹ ṣé o god bless you all nítorí pé gbogbo ìgbà tí a bá ti gbérú àwọn fídíò báyìí jáde ni ẹ máa ń dìde ìrànlọ́wọ́ ẹ jọ̀ọ́ ọ̀dọ̀ mr ọládìméjì gbẹ̀ngà náà ni a wà láti ìgbà tí gbogbo kinní ti bẹ̀rẹ̀ wọn ò lè ṣiṣẹ́ ìyàwó wọn náà lè tó ń dúró tì wọ́n àwọn náà ò lè ṣiṣẹ́ ẹ wá wo àwọn ọmọ ẹ̀yẹ rí pé wọ́n sì kéré gan mo wá fi àánú ọlọ́run bẹ̀ yín ẹni fi irú eléyìí gbà o ẹ jọ̀ọ́ bó ìbàjẹ́ one thousand ìbàjẹ́ one million náà ló dẹ̀ ní mo fọlọ́run bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ bá mi fi ràn wọ́n lọ́wọ́ ìwọ tó dẹ̀ ní náà tó bá ti rí fídíò yìí ìwọ náà ṣe oore tiẹ̀ kó bá wọn ṣí ẹ̀ lágbára Elédùmarè ànífẹ̀rọ eléyìí gbà o ẹ̀yin náà wò ní dialysis wọn ẹ̀ẹ̀kan fifty five thousand wọ́n máa gbẹ̀jẹ̀ wọ́n máa rògùn lóríṣiríṣi so lẹ́ẹ̀kan wọ́n máa ná seventy thousand wọ́n dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ ná lẹ́ẹ̀mẹ́ta láàrin ọ̀sẹ̀ torí pé kí wọ́n bá bàa kú ẹ̀yin náà wà àwọn ọmọ ìta náà fẹ́ kó wọn tì báwo náà ṣe fẹ́ ṣe pẹ̀lú bílù ṣe rí yìí mo fi Ọlọ́run bẹ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ ń wo fídíò yìí pátápátá ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣàánú fún wọn God bless you all and if you ẹ̀ gbà